òun náà ni tó ní ṣe pẹ̀lú sáàpẹ̀ ní kékeré olùmọ̀ amalat gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ọba tí ó dá gbogbo wa àwọn àṣẹ tó pa wá nínú alukur'an àtàwọn àlàyé tí Ànábì sallallahu alaihi wa sallam ti fún wa nínú súnà rẹ̀ ọ̀nà mẹ́ta òun náà ló kún sí àwọn àṣẹ kan bẹ tí wọ́n pa wá nínú ẹ̀sìn àwọn ní í ṣe pẹ̀lú al-mu'taqadat àwọn kí la gbọ́dọ̀ ní ládìí ọkàn kí ni mùsùlùmí gbọ́dọ̀ ní ládìí ọkàn nípa àwọn nǹkan oríṣiríṣi ní ìgbẹ́láyé wọ́n bẹ̀rẹ̀ lọ́tọ̀rí Allah subhanahu wa ta'ala tó fi dórí ànábì tó fi délé àwọn tíra tó fi délé gbogbo àwọn òjíṣẹ́ níláàbí ọkàn tá a gbọdọ̀ nípa wọn eléyìí ọ̀kan ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ìtọ́níṣe pẹ̀lú àwọn ìjọsìn bá a ṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìdá àgbọ̀dọ̀ ṣe níjọ́sìn kí làwọn tó tún ìjọ́sìn ṣe kí làwọn tó bàjẹ́ òun lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-mu'amalat òun náà ni báwo láti máa bára wa lò láwùjọ nítorí pé bá a bá wà láwùjọ pẹ̀lú ara wa túláàsì a ní bùkátà síra wa túláàsì a ní ìrànlọ́wọ́ ara wa túláàsì a rí nǹkan lọ́wọ́ tẹnìkan tí ò sí lọ́wọ́ tí wàá dàsí bíbù ká dàsí ọ̀nà wo láwàá gbà táàbù máa bára wa lò táàbù ní máa lò nílò ẹranko pẹ̀lú ara wa tó jẹ́ pé tí bá ti ní bùkátà sí ẹranko bá ní bùkátà sí ìfẹ́ tó wà lọ́wọ́ ẹni kéjì rẹ̀ ẹni kó lọ́ọ̀lẹ́ bá kó kàn àbí kó kú jẹ kó sì gba nǹkan lọ́wọ́ rẹ̀ nígbà tágbára rẹ̀ síta tó àmọ́ àwọn èèyàn nígbà tí Allah subhanahu wa ta'ala dá wa tó fi láǹkà ìsí wa la tó sì fi ìwọ̀ ó fi kọ́ wa lọ́rùn pé àwọn nǹkan báyìí òun náà ló fi gbé àwọn òfin kan kalẹ̀ tó ní í ṣe pẹ̀lú al-mu'amalat báwo láti máa bára wa lò láwùjọ eléyìí òun náà ni nǹkan tí a máa bára wa sọ nípa rẹ̀ ní alẹ́ tòní tí a bá fẹ́ sọ̀rọ̀ nípa al-mu'amalat àjọṣepọ̀ láàrin ara wa èyí tó jẹ́ àkòrí rẹ̀ òun náà ni nǹkan tí a pè ní al táwọn onímọ̀ pè ní al níṣàpè ní àlùbọ̀yó òun náà ni jámù àbẹ́yò òun náà ni òwò ṣíṣe títà rírà nínú èdè lágbáwá tí wọ́n bá sọ pé àlùbẹ́yò ìtumọ̀ rẹ̀ náà ni pé áàkùdù ṣẹ́yìn wà èèkọ́ ṣẹ́yìn òun náà ni ká gba nǹkan lọ́wọ́ èèyàn káwá fún ẹni ní nǹkan mi rọ́pò ká gba nǹkan káwá ní nǹkan mi lápèjúwe nísìnyí èmi ní ti ráìsì mo fẹ́ ti ráìsì lálẹ́ yìí mo sì lówó lọ́wọ́ ní ní ráìsì ààrẹ nìkan tó ń ní ráìsì àmọ́ òun ní bùkátà sówó so èmi ò wá fún lówó níwà gba ráìsì tó ní òun náà ni wọ́n pè ní àlùbẹ́yẹ̀ nínú èdè lárúbáwá àmọ́ nínú ṣẹ̀ríà Islam kí ni táwọn gbà lérò pẹ̀lú àlùbẹ́yẹ̀ rú títà rírà òun náà ni mubadalatu máàlì bìmáàlì òun náà ni ká dúkìá ká pààrọ̀ dúkìá wàláwù dìmbà kọ́dà kó jẹ́ pé dúkìá yẹn ó wà nínú wọ èèyàn nǹkan tó wà lọ́rùn yẹn lápèjúwe nísìnyí mo jẹ lágbájá lówó ìsì wà lágbára láti san owó fún lágbájá tí mo jẹ lówó yìí ẹ lágbájá tí mo jẹ lówó yìí òun náà jẹ èèyàn kan lówó ó wá di pé bó láti fẹ́ ṣe wọ́n á lọ lè mú bá pé tọ̀ ẹni yìí jẹ mí lówó ṣé o fara mọ́ pé ó san fún bàtà bá ti fẹ́ sanwó mi fún un eléyìí ń bẹ nínú nǹkan tó wà lọ́rùn ni kì í sanwó tẹ̀yẹ eléyìí náà nínú òwò náà là ń pè nínú ṣẹ̀ríà nínú àwọn muamala náà ní nínú ṣẹ̀ríà aw manfa'atin mubahatin ala ta'bid àbí ìtàkàn tí àǹfààní bẹ́ẹ̀ fún wa tí mo fẹ́ fi ṣàǹfààní fúnra mi ala ta'bid níta bá ti wá pè ní òwò ṣíṣe ta kò ní kásà ríra ó ti kí ni ala ta'bid ó ti di nǹkan tá a bá ti tó ti di tẹ́ni ni nígbà tí yàrá láìsí ní ti tó fún ní ọ́ndẹ́dẹ́ àdókè láìsí lọ́wọ́ láìsí ti di tiẹ́ ni ẹni tó ẹni tó ra ọjà lọ́wọ́ rẹ̀ ò lè padà wá mọ́ lẹ́jọ́ kejì pé sọ ẹ láìsí tó ra lánàá bá ń gbé padà bá ń gbọ́jà bá ń gbé láì ṣe pé òun náà ó da owó tóun náà gbà padà nígbà ń pè ní owó ó yàtọ̀ sí ká yára ẹni ní nǹkan nígbà gbìyànjú láti sọ nìyẹn lẹ́yìn ní rìbá nígbà ń pè lówó yìí kò gbọ́dọ̀ sí èlé níbẹ̀ wà kọ́ọ̀dìn kò sì gbọ́dọ̀ sí pé bóyá ayá wa ara ní nǹkan níbẹ̀ ìdá ń pè ní kátà kárà ní òwò ṣíṣe òun náà ni kí ẹni tó ní àǹfààní tó ní bùkátà sí kankan kó lọ rí tó ní bùkátà sí lọ́wọ́ ẹnìkan kó wá fún ní kankan láti fi pààrọ̀ ẹ̀ ẹ rí i pé nínú àlàyé tá a ṣe yìí a ní kó fún ní kankan láti fi pààrọ̀ rẹ̀ kìí ṣe túláàsì ni kó jẹ́ owó èmi lè ní bùkátà sí ẹ̀wà kí wọ́n ní láìsí lé táwa nítọ̀ ẹ̀wà tí mo ní onífọ̀lágolo mẹ́ta ìwọ fún mi ráìsì agolo méjì níbàámu pẹ̀lú bí wọ́n ti ń tà eléyìí nísìnyí títà rírà náà ni èèyàn fi ẹ̀wà èèyàn fi ráìsì àmọ́nu sẹ̀ríà Islam kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀ràn kankan a gbọ́dọ̀ jẹ́ nísìnyí kó ní èmi níbi ráìsì ráìsì tápà ìwọ ní ráìsì ẹ̀ẹ́dínà kókò rẹ̀ lọ́wọ́ ìwọ ní ráìsì kútọ́ lọ́wọ́ ìwà fún ọ ní ráìsì pátápà abọ́ mẹ́ta ìwọ òkùnrin ráìsì kútọ́ abọ́ méjì a ṣe láíláí nítorí kó ti papọ̀ mọ́ra wọn ráìsì ní ráìsì jẹ́ àmọ́ tó bá jẹ́ pé ráìsì sí ẹ̀wà ráìsì sí àgbàdo ráìsì sí ọkà bàbà eléyìí sẹ̀rí àfaramọ́ káṣí kíni káfí pààrọ̀ ara wọn káfí kàkáfíra àbí káṣí mú owó lọ ìpẹ́tọ̀ mo fẹ́ fowó mo fẹ́ fi ra nǹkan báyìí eléyìí òun náà ni nǹkan tá à ń pè ní títà rírà òun náà ni nǹkan tá à ń pè ní òwò ṣíṣe nínú sẹ̀ríà òwò ṣíṣe yìí níwájú ní ìdájọ́ rẹ̀ kátàkárà nínú ṣẹ̀ríà ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà òun náà ni pé al-bay'u jaiz kátàkárà nǹkan tó lẹ́tọ̀ọ́ ni nínú ṣẹ̀ríà bi qawlihi ta'ala nítorí gbólóhùn ọba àlejò ọlá tó sọ pé wa ahalla Allahu ó ṣe é fún yín o wa harrama riba àmọ́ ó ṣe owó èlé ó ṣe é léwọ̀ ká gba èlé níbi tata àbí ká gba èlé níbi owó tá a bá yáyàn a ń yá ọ ní hundred thousand àmọ́ gbà tó bá fi dá padà fún mi ó fi dá one hundred and ten thousand padà ó fi dá one hundred and five thousand kọ́lá kò gbọ́dọ̀ lé one naira kọ́lá kò gbọ́dọ̀ lé kọ́bọ̀ tó bá ti lé kọ́bọ̀ ó ti di rìbá ó ti di owó èlé káwá gba rìbá ká gba owó èlé yìí nínú ṣẹ̀ríà islam àrọ́ọ̀mù ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ tó burú gan ni ẹ̀ṣẹ̀ tí máa rí múyàn rí ìbínú ọba tó dáni ni tó yẹ kí mùsùlùmí ó jìnà sí i. gẹ́gẹ́ bẹ́ẹ̀ kan náà ń dáàbì mọ̀ wípé òwò ṣíṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ ni nínú ṣẹ̀ríà islam a rí àdìsí látọ̀dà nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nù àdìsí wà fáwa abdullahi ibn umar radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال: ànábì النبي صلى الله عليه وسلم idha إذا تبايع الرجلان، ó ní tí èèyàn méjì bá ń tà tí wọ́n bá rà lọ́wọ́ ara wọn tí èèyàn méjì ń tà tí wọ́n ń rà fa kullu wahidin minhuma bil khiyar ma lam yatafarraqa ànábì ní àwọn méjèèjì wọ́n ní àǹfààní láti pé ìtàkùn àbí ìtàkùn ọmọ wọ́n láǹfààní láti pé ìrà ìrà má máa lámìyàtà bá rọkọ lópin ìgbà ni ò bá sì kú òdìbí náà wà àwọn méjì fẹ́ rajà lọ́wọ́ ara wọn èlò ló fẹ́ tà ten thousand ọ̀la ìmí ọ̀la ten thousand kó o sì kú mẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan náà lélẹ́ bá dúró pé ó ìṣe ẹ̀ta kí ní ìmọ̀jà rẹ̀ so eléyìí kò sí láì bíbẹ̀ ní ṣẹ̀ríà ó lè dùn wá pé á bí mo sì rò pé mo ti rí ọjà yìí tà ó lè dùn lọ́kàn àmọ́ ní ṣẹ̀ríà Islam lópin ìgbà tẹ́ ẹ̀ bá sì kú láyé ibẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ti kúrò pẹ̀lú ara yín kò sí kankan tó burú bẹ́ẹ̀ àbí ẹni tó náà fẹ́ ta ni á mi ta kiri ìmá abẹni tó fẹ́ ra ni á mi ra kiri ìmá tó eléyìí ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà wàtáàná jẹ̀mí ànábì gbàtọ́ bá ti jọ wà gbogbo mùsùlùmí látàrí ànábì sallallahu alaihi wasallam tó fi di onítàwà ń bẹ̀ yìí ni wọ́n fẹnu kò lórí pé òwò ṣíṣe títà rírà nǹkan tó lẹ́tọ̀ọ́ ni nínú Islam ààrẹ nìkan láyé ìkọ́ wá ní á ọjà rírà títà rírà èèwọ̀ ni kò sí inú mùsùlùmí wọ́n dà àwọn tí èsè mùsùlùmí gan ààrẹ nìkan tó pele wọ̀ nítorí pé títà rírà yìí tá a bá ti yọ ọ́ kúrò nínú ìgbésí ayé ọmọ ènìyàn à ní ayé rọrùn àdúgbòkèta yìí rọrùn torí pé gbogbo ògbà láàmà ní bùkátà sí ti ń bẹ lọ́wọ́ ẹnì kejì wa táwò ní lọ́wọ́ èmi lówó lọ́wọ́ nísìnyí mo lówó lọ́wọ́ mo fẹ́ jẹun àṣà ní jẹ owó á lọ ra ń tá fẹ́ jẹ ni mo lówó lọ́wọ́ mo fẹ́ wọṣọ à ní fi owó kábíyàn sọ ká da sọ́rùn á ra ni mo lówó lọ́wọ́ mo fẹ́ gun mọ́tò àwọn kan ni wọ́n ṣe mọ́tò àbẹ́nìkan ló ní mọ́tò lọ́wọ́ ló ní ní kápá owó náà láàfin rà so ajẹ́ pé eléyìí àǹfààní ńláńlá òun ló jẹ́ fún gbogbo ẹ̀dá yányá táàbí lè rí ẹ̀dá kankan tí ó wà sọ pé kátàkárà tí ó sọ pé èèwọ̀ ni almasalatu sáàríyá arkanul bay nígbà tá a ti mọ tí à ń pè ní òwò ṣíṣe títà rírà tá a ti mọ kí ni ọba tó dá wa sọ nípa títà rírà tá kí lànàbí sallallahu alaihi wasallam sọ nípa òwò ṣíṣe òwò ṣíṣe yìí ó wá ní arkan ó ní àwọn orígun ó láwọn nǹkan kan tá a gbọ́dọ̀ rí ká tó gbà yí pé eléyìí o títà rírà ni eléyìí o òwò ṣíṣe ni alákọ̀ọ́kọ́ òun náà ni ákìdùn nínú orígun òwò ṣíṣe ni òun náà ni ákìdùn kí n tá a gbàlérò pẹ̀lú ákìdùn òun náà ni ẹni tó fẹ́ tà àtẹni tó fẹ́ rà àwọn méjèèjì yẹn òun náà ni wọ́n máa ń pè ní al nínú èdè lágbáwá nínú fiqh àwọn méjèèjì yẹn a rí wọn ẹni tó fẹ́ tajà àti ẹni tó fẹ́ rà ẹlẹ́ẹ̀kejì ma'qudun alayhi nǹkan tí wọ́n fẹ́ rà àti nǹkan tí wọ́n fẹ́ tà ká fún alákòjúwe ẹni fẹ́ ta mọ́tò àbí wọ́n fẹ́ ta mọ́tò agbọ́dọ̀ lẹ́ni tó fẹ́ ta mọ́tò yẹn a sì gbọ́dọ̀ lẹ́ni tó fẹ́ rà a sì gbọ́dọ̀ rí mọ́tò tí wọ́n fẹ́ tà tán fẹ́ rà ó di mélòó ó di méjì nínú àwọn erigun òwò ṣíṣe tá a gbọ́dọ̀ rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ṣíìgà òun náà ni àgbólóhùn tá a lò tá a fi tà á tá a fi rà á ẹ̀ta mọ́tò yìí mi mo fẹ́ rà á mo tà á fún ọ eléyìí òun náà ni wọ́n pè ní kíni òun náà ni wọ́n pè ní ṣígà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kúláàsì òun la gbọ́dọ̀ rí níbi nǹkan tí à ń pè ní owó ṣíṣe táà bá ti rí kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bí owó ṣíṣe owó ṣíṣe nínú ṣẹ̀ríà Islam kò sí ìdúró a rí ọjà tí wọ́n fẹ́ tà àmọ́ odé ṣọ́ọ̀bù ní sin òbẹ́ni tí ń tà ń bẹ́ẹ̀ so eléyìí nísìn òwò sí òtítẹ kí ni kò sí ìdúró àyàfi tí a bá ti rí i pé mọ́jẹ̀mú ti wà ń bẹ̀ ni pé ọjà yìí o iye tí wọ́n ń ta ni tí wọ́n ti kọ oye tó ń ta sí la pé tó bá ti débẹ̀ o ibi tó ti mọ́jà ní tó fowó sí ni tí ò ní sí tí ò ní sí jàǹbá ń bẹ̀ eléyìí ìyànà ọ̀tọ̀ ni àfáwà sọ fún wa pé pẹ̀lú áàkìlù yẹ́sùmẹ́lù bá àwọ̀lù mùsẹ̀rí ẹni tí ó ta kókó wò àwọn méjèèjì náà ni ẹni tí ó ta ẹni tí ó rà wàlìmọ̀ àkúdù àlẹ́yìn àlìmọ̀bíyẹ̀ níta fẹ́ ta kókó wòlé lórí òun náà ni ọjà tá a fẹ́ rà àwọn ọjà tá a fẹ́ tà wàsíìdàtú ní al-ijab wal-qabul níta wá fẹ́ lò láti sọ pé ní ìdí títà ó di rà òun náà ni gbólóhùn ẹni tó fẹ́ tó ní takiní ìfún mi àti gbólóhùn ẹni tó fẹ́ tó ní mo tà fún ọ ọ̀nà méjì ni máa ń gbà wá nínú ṣẹ̀ríà Islam ọ̀nà méjì náà ló sì wà nínú àṣà wa a ah, ra ẹni tó fẹ́ tó ní nǹkan ó lè sọ fún yàn pé ra kémi náà wá sọ pé ọ̀dà mo rà á gẹ́gẹ́ náà lẹ́ni tó ní bùkátà tó fẹ́ tà náà lé ní ta fún mi náà sọ pé mo rà á tó gbà wá nínú ìṣẹ̀ríà Islam tó gbà wá àkíyèsí tí wọ́n wà kìí ṣe dandan ni kó ohun wa pé ta fún mi nínú Islam téèyàn bá ti pé báyìí wọ́n tó náà sì mú ten thousand tó sì fún ọ tó sì gba nǹkan yẹn owó ṣíṣe ó ti dúró nínú ṣẹ̀ríà Islam báyẹn náà èyí ṣe pé dandan ni kó jáde tí wọ́n bá ti fi ìṣe ṣíṣe fúnra wọn pé ó gbà lọ́wọ́ rẹ òun náà ti tẹ́kí ni òun náà ti fún ni tó yẹ kó fún àwọn méjèèjì sì yọ ní tí wọ́n túká owó ti di ṣíṣe báyìí náà nìyẹn nínú ṣẹ̀ríà Islam. al-mas'alatu thalitha yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àlàyé nípa tó ní ṣe pẹ̀lú owó ṣíṣe òun náà ni al-ishhad òun náà ni ká jẹ́rìí nígbà tá a bá ń tà nígbà tá a bá rà ká ní ẹlẹ́rìí nígbà tá a bá ń tà nígbà tá a bá rà. àmọ́ sọ fún wa pé alishadu alalbẹ́ẹ́ musahabun wa laysa biwajib ká jẹ́rìí ká ní ẹlẹ́rìí nígbà tá a bá fẹ́ ta nǹkan tá a bá fẹ́ ra nǹkan lọ́wọ́ ara wa eléyìí musahabun ni nǹkan tá a fẹ́ ni nínú Islam wa laysa biwajib sọ̀rọ̀ àyàn kì ṣe túláàsì ní fún wa àwa ni a gbogbo ń ta bá ti fẹ́ rà báyìí a gbọ́dọ̀ máa ní ẹlẹ́rìí bẹ̀ ni gbólóhùn Allah subhanahu wa ta'ala tó yẹ ká mọ̀ pé ń ta fẹ́ ni òun náà ni aya suratul Baqara tó wà ní two hundred and eighty two tí Allah subhanahu wa ta'ala sọ pé wa ashhidu idha tabaya'tum ẹ máa jẹ́ ẹ máa lẹ́lẹ́rìí láàrin ara yín nígbà tó bá ti pé ẹ̀ ń tà ẹ̀ ń rà láàrin ara yín fa amara Allah ta'ala bil ishhad tábà lọ wáyà yìí a rí pé àṣẹ ni Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ ni kọ́lá ìdí pa wá nínú Al-Qur'an àṣẹ òun ti fi tú láti fún wa tá a gbọ́dọ̀ fún lè àyàfi tá a bá rí ọ̀rọ̀ míì tó bá tún wá wá tó wá jẹ́ kóyé wa pé a àṣẹ tí mo pa yín o kìí ṣe àṣẹ pé túláàsì ni àṣẹ pé ẹ lè ṣe tó bá wù yín ẹ lè má ṣe òun ni so eléyìí òun náà ló wáyé lórí àṣẹ tí Allah subhanahu wa ta'ala pa wá níbi kájẹ́rì níbi òwò ṣíṣe Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àyà tó tẹ̀lé àyà yìí àyà tó ọ̀nà 83 ó ní fa in amina ba'dukum ba'dan falyu'addi alladhi tumina amanata ó ní tẹ́ ẹ bá wá fi ọkàn balẹ̀ lọ́dọ̀ ara tẹ́ fọkàn balẹ̀ sára yín yàtẹ́ ní fọkàn sọ́dọ̀ ara yín pé a àníjà bára wa tó eléyìí kò é ṣe túláàsì fún yín máa tẹ́ ẹ máa wá ẹlẹ́rìí nígbà tí ẹ bá fẹ́ tà tí ẹ bá fẹ́ rà tó látara di eléyìí láti rí pé kí ni ìpè kájẹ́rì nígbà tá a bá fẹ́ tà nígbà tá a bá fẹ́ rà yìí eléyìí ṣẹ̀ríà ìsìláàmù náà pé ó ṣe kí ni ó fẹ́ fún wa ká ṣe bẹ́ẹ̀ ni nítorí wàhálà wọn bá máa ṣẹlẹ̀ láàrin bí òun dáa bá ṣe. tó eléyìí òun náà làwọn onímọ̀ fi ṣàlàyé fún wa pé ìjẹ́rìí yìí ó ní àwọn ìdùkan tó wọ̀ níbi àwọn òwò ṣíṣe àmọ́ wá ẹni tó náà bẹ́ẹ̀ ẹran tó náà wá òun náà tún dé òun náà mẹ́lẹ́ méjì tiẹ̀ náà lọ́wọ́ ẹni tó náà bẹ́ẹ̀ ra ta ẹni pé ọjà òní wá gba kíni kò ní gbẹ̀sẹ̀ tó látara di eléyìí ṣẹ̀lẹ́ òsì fẹ́ ìnira fún wa torí eléyìí wúrú àwọn kan báyìí nísìnyí ọjà tá a tà lè gbà mọ owó ní ọjà rẹ eléyìí wọn níbi kásẹ̀ mọ wá ẹlẹ́rìí káàkiri pé a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí níbẹ̀ nínú ẹ̀rí fún alátọ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam ife kèé ṣe túláàsì fún wa kásẹ̀ máa wá eléyìí níbi ọjà tá a máa tà tá a máa rà láàrin ara wa òun náà ni hadithu Imarata ibn Khuzaima radiyallahu anhu hadithi yìí hadithi náà ó wà nínú Musnad Imam Ahmad àti Sunan Abi Dawud àti Sunan Nasa'i hadithi náà ó ní anna amahu haddathahu ẹni yìí ó ní ẹni tó jẹ́ ọkùnrin ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin òun wọ́n pè ní amú nínú èdè Lárúbáwá wa huwa min ashabi nàbí sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ àǹkù rẹ̀ yìí ìkánú àwọn sàábì ànábì ni annahu alayhi salatu wa salam abda afarsan min a'rabi ó ní ànábì sallallahu alayhi wa sallam ra ẹ̀sìn kan lọ́dọ̀ Lárúbáwá oko Lárúbáwá oko tó ní àrọ̀bí Lárúbáwá oko àrọ̀bí yìí ó ní Lárúbáwá bí ń gbégbòrò ó lànà bí wàá ra ẹ̀sìn yìí lọ́wọ́ lábáwá yìí wà tẹ̀tẹ̀bẹ́ẹ̀hù lìyàkùbìdọ́ sámánà fársìlì ó ní ànábì sallallahu alayhi wa sallam ìtẹ̀tẹ̀bẹ́ẹ̀hù lìyàkùbìdọ́ sámánà fársìlì ànábì wa ní kó tẹ̀lé òun kálọ ó ti há ọ̀rẹ́dì ànábì wa ní tẹ̀lé mi kálọ kó wa gbowó lé sẹ́yìn pé ọjà ti dúró wọ́n ti jọ ta wọ́n ti rà wọ́n ti sọ ibi wọ́n jọ ta wọ́n ti jọ ẹkí wọ́n rà láàrin ara wọn. فأسرع النبي صلى الله عليه وسلم وأبطأ الأعرابي أنا بجوا مرانيتي anabi ti múra ní síwájú anabi yára ni wà á tọ́ àrọ̀bí àmọ́ lábá oko yìí òun lọ́ra òun ni lẹ́yìn lẹ́yìn lẹ́yìn anabi tó wájú wà tó fi kọrù rìjálù yẹta àrọ̀dún na lil àrọ̀bí fayasumunahu bil fard wa hum la yashuruna anna nabiyya sallallahu alayhi wa sallam ibta'a àwọn èèyàn wá pàdé lábáwọ̀ oko yìí wọ́n wá pàdé lójú ọ̀nà wọ́n wá tún ná ẹ̀sìn ta ẹ̀sìn yìí fún mi wọn ò mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam ó ti ra ẹ̀sìn yìí so àdìsí yìí kí ni nǹkan tá a fẹ́ lò bẹ́ẹ̀ lẹ́rìí níta a fẹ́ lò bẹ́ẹ̀ òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó ti ra ẹsìn yìí lọ́dọ̀ lágbáwo oko àwa rí pé anabi sallallahu alayhi wa sallam dẹ̀ mú ẹlẹ́rìí kan tó fi rà ẹ̀rí báwọn anabi ti rà lọ́wọ́ rẹ̀ kò sì wá mú ẹlẹ́rìí pé tọ̀fin tó ra o ó gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì tó bá jẹ́ kó jẹ́ tó láàsì ni nínú ìṣẹ̀lẹ̀ Islam anabi yóò jẹ́ àkọ́kọ́ ẹni ẹlẹ́rìí ká tó di pé a máa ṣe a máa tà a máa rà lọ́dọ̀ ara wa àbáwá tẹ̀síwájú fún wa ó wá ń yá àárín kan fún wa ni pé lakin in kana al-ma'qud alayhi min as-sadaqat al-kabira al-mu'ajjalati ath-thaman tó bá wá jẹ́ pé òwò tá a fẹ́ ṣe tá a fẹ́ rà lọ́wọ́ ara wa yìí tó bá jẹ́ pé nǹkan ńláńlá ni owó ńláńlá ni tó tún wá jẹ́ pé owó sísan rẹ̀ àmì sanisi mo fẹ́ ra nǹkan láwìn nítorí ọdún òkú mo fẹ́ ra aláwìn kí ló fẹ́ rà mo fẹ́ ra àpò ráìsì kan àmọ́ tó bá di ìparí oṣù òun ní tó sanwó fún ọ so irú eléyìí ó ní bùkátà sí pé kí ni ó ní bùkátà sí kakọ ọlẹ̀ ó ní bùkátà sí ká ní ẹlẹ́rìí pọ̀yàmbági ìdáàbàtú gààlì ó ṣe ó ṣe pàtàkì fún akáṣe kí ni ká kọ eléyìí kalẹ̀ ká sì lẹ́lẹ́rìí wà ní ṣáàdú àlẹ́ ká sì lẹ́lẹ́rìí lé lórí nítorí pé tó bá padà yá tí ìyapa ẹnu bá fẹ́ ṣẹlẹ̀ a lè máa darí padà síbi pé a ah, ẹlẹ́rìí méjì ẹbí ṣẹ̀dá àti sọ fún wa pé ká wá ẹlẹ́rìí ọkùnrin méjì tá a bá rí ẹlẹ́rìí ọkùnrin méjì ká wá ọkùnrin kan obìnrin méjì fún owó ṣẹlẹ́rìí obìnrin méjì ni ó dúró nípò ọkùnrin ẹyọ kan Allah subhanahu wa ta'ala ní tí kan bá fẹ́ gbàgbé nu wọn ìkejì yóò lè ṣe kí ni yóò lè ran létí so eléyìí nínú àwọn òwò tó yẹ ká máa ṣe kí ni ká máa kọ́lẹ̀ á máa lẹ́lẹ́rìí lé lórí so ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí a fi ọwọ́ kékeré múrù nǹkan báyẹn òun náà ló fà tó jẹ́ pé wàhálà máa ń ṣẹlẹ̀ níbi nǹkan tá a bá rà tó wá pẹ́ káàdì ìsanwó ẹ̀ ẹlòmí ẹni tó tajà ó lè ní á ń dá àjọ sọ́ọ́sì ten àjọ sọ́ọ́sì o a òun lè ní á o ti gbàgbé ni mo ti ní kó o dí mi ní five hundred naira bẹ́ẹ̀ èmi rò kó o ti dí mi five naira náà nù so yóò wá ṣe kí ni yóò wá dá wàhálà lẹ̀ wọ́n máa wá fà á wọ́n máa wá jà látara pé kíni látara pé kò sákọọ́lẹ̀ látara pé kò sẹ́lẹ̀rì ẹlẹ́rìí gbọ́dọ̀ wà ńbẹ̀ so eléyìí òun náà ni ibi tá a ti gbọ́dọ̀ yan ipe ẹlẹ́rìí máa ń wà níbi òwò ṣíṣe tó bá ti di pé ta fẹ́ rà ta fẹ́ tà ìgbàtà ní sanwó rẹ̀ nísìnyí tá a padà máa san lọ́jọ́ iwájú so eléyìí òun ni tó ní ṣe pẹ̀lú ẹlẹ́rìí ká wá ẹlẹ́rìí níbi òwò ṣíṣe èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin al-mas'alatu rabi'a ẹlẹ́ẹ̀kẹrin nínú tó ní ṣe pẹ̀lú òwò ṣíṣe òun náà ni alìkìyàrù fìlìbẹ́yì kí ni nǹkan tí a ń pè ní alìkìyàrù an yakuna li kulli min al-ba'i wal mushtari al-haqqu fi imda'i 'aqd al-bay' òun náà ni kí ẹni tó tà àtẹni tó rà kó ní ẹ̀tọ́ fi imda'i 'aqd al-bay' lórí pé tọ̀ a ti tà fúnra wa a ti wọ́n lẹ́tọ̀ọ́ lórí pé a tà a ti máa gbé e lọ a ó fàṣíkì yìí àbí pé ìtàmá ní tá à ń pè ní alìkìyàrù alìkìyàrù kò bẹ́yìn pé àwọn méjèèjì wọ́n ti jọ fẹ́nu kò pé ń rà ní iye báyìí ń ta fún ní iye báyìí àwọn méjì sì lẹ́tọ̀ọ́ láwọn àsìkò kan lórí pé ìtàmọ́ ìràmọ́ tí ó sì ní sí láìpẹ́ kan lóṣèlú islam so láìpẹ́ lè wà ń bẹ̀ lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ẹni tó fẹ́ tà àbí lọ́dọ̀ ẹni tó fẹ́ rà àmọ́ láìpẹ́ yẹn kìí ṣe láìpẹ́ tí islam fọwọ́ sí kìí ṣe láìpẹ́ tí ó dá tí ó mú èèyàn gbèsè látara pé èèyàn ṣe tí ò bá islam mu so eléyìí kò sínú láì fi tí ṣẹ̀ríà tí ó fọwọ́ sí àbáwá sàlàyé fún wa síwájú pé nínú ṣẹ̀ríà islam ìpìlẹ̀ ni pé tá a bá ti ta nǹkan tá a ti ra nǹkan lọ́wọ́ ara wa ìpìlẹ̀ ni pé ká máa gbé e lọ ó ti di tiẹ̀ náà nù àmọ́ ṣẹ̀ríà islam látara pé kí ni ó ṣe nǹkan ní fúyẹ́ fúnra wa ẹni tó tajà nísìnyí ó lè ronú pé àpẹẹrẹ ah, kí n tí ta kiri yìí ẹni tó rà ó lè lò tó kànù tó yẹ kó ká fún alápèjúwe wọn yẹn ti wà lọ́jà nísìnyí ẹ ti wá ra ẹ ti wá ra sínákókò ẹ̀ lápèjúwe ẹ ti òróró kan sọ pé òróró kan bá láti ilé pé à ẹnìkan máa wá ilé lè kọ́dà ní òróró kan ní ní káwọn ó gbé fún yín kí lè sí mẹ́ọ̀ èyí ó sọ

àǹfààní tá a wá sọ yìí nínú ṣẹ̀ríà Islam àwọn ọ̀nà eríṣiríṣi òun náà ní máa ń gbà wáyé tó jẹ́ pé a sọ díẹ̀ fún wa nínú àwọn ọ̀nà tí máa ń gbà wáyé yìí alákọ̀ọ́kọ́ òun náà ní nǹkan tí wọ́n pè ní khiyarul majlis khiyarul majlis níta bóyá lé náà láti lọ lè bára wa ni lófin ìgbà tí èèyàn bá fi wà ní ààyè yìí èèyàn láǹfààní láti sọ pé mo fẹ́ tà á àbí ìrà mọ́ mo fẹ́ rà á àbí ìrà mọ́ fayakunu likulli wahidi min al-aqidain al-khiyaru ma dama fi majlis al-aqd wa lam àtẹni tó fẹ́ tà àtẹni tó fẹ́ rà àwọn méjèèjì ní ìwọ pé mo fẹ́ tà àbí ìtà mo fẹ́ rà àbí ìrà mọ́ lópin ìgbà tí wọ́n bá sì wà láyè tí wọ́n bá kú bẹ́ẹ̀ eléyìí òun wà nínú hadithu abdullahi ibn umar radiyallahu anhu tá a fi kàṣíwájú fúnra wa ife anabi sallallahu alayhi wa sallam ní albayyani bil khiyar ma lam yatafarraqa àtẹni tó tà àtẹni tó rà wọ́n ní ìwọ káńtà àbí kí wọ́n mọ́ tà mọ́ wọ́n rà àbí kí wọ́n mọ́ rà mọ́ lópin ìgbà tí wọ́n bá ti fi ra wọ́n lẹ̀ láyè yẹn lópin ìgbà tí wọ́n bá ti kúrò ní àyè tí wọ́n ti ń tajà tí wọ́n ti ń rajà eléyìí ọ̀nà alákọ̀ọ́kọ́ ni tí ti lè ṣe àlùfíà níbi òwò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìyáàrù shart òun náà ni káfúnra wa ní májẹ̀mú wọ̀húwa àyẹ̀ṣẹ́rì pẹ̀lú mùtà àfìdán òun náà ni kó jẹ́ pé ẹni tó fẹ́ tà àti ẹni tó fẹ́ rà káwọn méjèèjì fúnra wọn ní condition lórí ìtí wọ́n fẹ́ tà ìtí wọ́n fẹ́ rà ọjà tí mo fẹ́ rà lọ́wọ́ rẹ̀ yóò ń gbé e sọ́dọ̀ tó bá di post lẹ́yìn ìgbà tó bá pé oṣù kan láàrin oṣù kan mo lè sọ pé ń rà mo sì lè sọ pé ń rà mọ́ ẹwù sábà wọn láàrin oṣù kan sóní ọjà tí ìgbé lọ yóò mo lè sọ pé mo lè dá padà mo sì lè sọ pé kí ni mo ti rà náà nù tó láàrin oṣù kan yìí nínú ṣẹ̀ríà Islam tó bá ní òun ṣe tán lẹ́yìn ọ̀sẹ̀ kan pé á òun fẹ́ dá nǹkan yìí padà ó lẹ́tọ̀ọ́ láti dá padà láàrin ọ̀sẹ̀ méjì ó lẹ́tọ̀ọ́ láti dá padà àmọ́ tó bá fi lè pé oṣù kan kò lẹ́tọ̀ọ́ láti dá nǹkan yẹn padà mọ́ so eléyìí òun náà pè ní ìyá richard káwọn méjèèjì ojú fúnra wọn ní májẹ̀mú eléyìí ṣẹ̀ríà ò takò ṣẹ̀ríà ò takò á ah, ẹ máa gbé lọ́nà ẹ̀ lọ́wọ́ bá ṣe a máa sọ bẹ́ẹ̀ lọ́jà pé ah, ẹ máa gbé lọ́nà ẹ̀ lọ́wọ́ bá ṣe rí tẹ́bá rí pé kò wá ṣe ẹ lè dá padà wá fúnra wa ní ìyá rù yẹn májẹ̀mú ti irú ẹni wá nǹkan yẹn nítorí pé eléyìí ìyá ti wà ń bẹ̀ àti fúnra wa ní option pé èyàn lè dá padà èyàn sì lè má dá padà afáwa sọ fún wa pé mìfáàlùhù àpèjúwe eléyìí àyẹ̀ṣẹ́ ìyá rajulun min akhar sayya'a kẹ́nìkan ó ra mọ́tò lọ́wọ́ ẹnìkan lápèjúwe wa yaqulu al-mushtari kẹ́ni tó ra mọ́tò yìí ó wá sọ pé líyàlìkìyàwó mùdátà ṣáà pé mo ní option o láti dá padà àbí láti pé mo ti rà á láàrin oṣù kan múdàtà ṣáàrin káàmìlì láàrin oṣù kan ṣoṣo fàyín tàrọ́jà àmìṣirọ́ ìfìlàlà ṣáàr pẹ̀lú ìdálẹ̀ láàrin oṣù kan yẹn tó bá fi lè dá ọkọ̀ padà pé ìràmọ́ so ó lẹ́tọ̀ọ́ irú ìpínlẹ̀ nǹkan báwọn wà ilà làzímahu ṣirọ́ ṣayáàrọ̀ tí ó bá ti wá wá lásìkò yẹn làzímahu ṣirọ́ ṣayáàrọ̀ ó ti ra mọ́tò yẹn náà nìyẹn bèmùjáde láti fi ha ìṣà lóògbà tí oṣù kan yẹn bá ti parí so eléyìí nínú àwọn ọ̀nà tí ẹ fi máa ní option nínú ṣẹ̀dá Islam tí ó sì sí nǹkan tó takò á ti ní yóò lẹ́yìn láàrin ọ̀sẹ̀ kan nílọ wojú ẹ̀wò náà tí ò bá ti tẹ́ni lọ́rùn ní ìdá padà wá ó dá máa gbé lọ tá a bá ti tẹnu kò lórí eléyìí èèyàn ti lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti dá nǹkan yẹn padà àbí láti máa mú nǹkan yẹn láti máa fi ṣe àǹfààní so eléyìí òun ni méjì ó tún pa àwọn míì sáàtúkà síwájú fúnra wa pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá di ìjọ mẹ́jọ eléyìí díẹ̀ nínú àwọn ọ̀nà tí ìyànjú máa ń gbà ní pèyà wípé mo fẹ́ ṣe àbí ìṣe má so ṣeré àkófàyè rẹ̀ kófàyè rẹ̀ kalẹ̀ fúnra wa so insha Allah yìí láti dáadó tó bá di ijọ́ mẹ́jọ á tún máa bá lọ àbí Allah subhanahu wa ta'ala wọn bá ti rà lókun àgbọ́yé sí fún wa tó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí fún àmì sallallahu alaihi wasallam ní wà lórí dáríkà olùfàbí àlẹ́ hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sallam subhanahu wa ta'ala alhamdulillah ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk